ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún 1984 ẹ gbọ́ mi dáadáa o ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún 1984 eyín the 16th of October 1984 ẹni ọ̀gágun Muhammadu Buhari tó jẹ́ olórí orílẹ̀-èdè yìí ló máa ju gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ olóyè Bọ́lá Àgè àti igbákejì ẹ̀ olóyè bísí àkàdé sí ẹ̀wọ̀n ọdún méjìlélógójì forty two years imprisonment lérí ẹ̀sùn jẹgúdújẹrá gẹ́gẹ́ bá a ti ṣe ti sọ lábala ìsẹ́yìn ọjọ́ tó gbẹ̀yìn ọdún 1983 di 31st of December 1983 ní ọ̀gágun Muhammadu Buhari àtàwọn sójà ẹgbẹ́ ẹ̀ náà fipá gbàjọba lọ́wọ́ ààrẹ àkọ́kọ́ ìyàn ààrẹ alágbádá àkọ́kọ́ tí wọ́n dìbò yàn lórílẹ̀‐èdè yìí ìyàn Alhaji Shehu Shagari bó ṣe dọjọ́ kejì oṣù kìíní ọdún 1984 níjọba Buhari lọ ṣe ìkéde tó milẹ̀ títí lórílẹ̀‐èdè yìí o lórí rédíò pé kí gbogbo àwọn tó ṣèjọba láàrin ọdún 1979 sí ọdún 1983 yálà gómìnà ni o igbákejì gómìnà ni o kọmíṣánná ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n lọ jọ̀wọ́ ara wọn sílẹ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lágbègbè Ẹlẹ́yẹlé ní ìlú Ìbàdàn bíjọba Buhari ṣe ṣe ìkéde yìí láriwo ńlá sọ lórílẹ̀‐èdè yìí àá ti wá gbọ́ ọ pé àdúrà àwọn gómìnà igbákejì gómìnà kọmíṣánná àti gbogbo àwọn tó bá wọn ṣèjọba yóò lọ sẹ́wọ̀n ká má fọ ọ̀rọ̀ ogun o àwọn olóṣèlú ṣe nǹkan tí ìjọba Buhari nìkan ṣe o bẹ́ẹ̀ ni ìjọba Buhari ń jù wọ́n sẹ́wọ̀n níbi tó lè dé igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn igbákejì Ṣàgàrí olóyè alẹ́sẹ̀kú ẹ̀mẹ́ bàbá náà má ṣẹ̀wọ̀n kódà tọkùnrin náà bú sẹ́kún níta gbangba nígbà tí wọ́n gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri ní ìlú Èkó Alhaji Shehu Shagari nìkan níjọba Buhari ṣàánú nítorí wọn kò ju òun sínú ẹ̀wọ̀n tó sì jẹ́ pé ilé kan tó jẹ́ tìjọba alágbègbè Ìkòyí lẹ́kọ̀ọ́ ni wọ́n tọ́jú ẹ̀ pamọ́ sí ká má fọ ọ̀rọ̀ gùn Bọ́lá Ìgè àti Bísí Àkàndé igbákejì ẹ̀ náà wà lára àwọn tí Buhari jù sẹ́wọ̀n o lórí pé ó ń gbógun ti jẹgúrújẹra nígbà tó yá ni wọ́n fi púpọ̀ nínú wọn sílẹ̀ tí wọ́n sì pàṣẹ fún wọn pé wọn kò gbọ́dọ̀ bá oníròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n níṣe ni Bísí Àkàndé lọ bá àwọn oníròyìn sọ̀rọ̀ o lórí ẹ̀sùn jìbìtì mílíọ̀nù méjìlá dọ́là tí wọ́n fi kan Bọ́lá Ìgè ọ̀gá ẹ̀ ọ̀rọ̀ ibi ìjọba Buhari nínú púpọ̀ bẹ́ẹ̀ náà kéde pé àwọn wá Bísí Àkàndé gidigidi lọ́gbọ̀njọ́ oṣù kẹtọ́ ọdún 1984 the 30th of March 1984 Bísí Àkàndé mà jọ̀wọ́ rẹ̀ sílẹ̀ fún ìjọba Buhari bẹ́ẹ̀ ni wọ́n lọ fọ̀rọ̀ wá lẹ́nu wò níwájú ìgbìmọ̀ àwọn ológun tó wà nínú báràkì Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn lẹ́yìn èyí ìjọba Buhari ní Bọ́lá Ìgè àti Bísí Àkàndé igbákejì ẹ̀ jẹ̀bi ẹ̀sùn jẹgúdújẹrà tí ìgbìmọ̀ àdájọ́ àwọn ológun sì ní wọ́n jẹ̀bi ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti já olè àti gbígba ọ̀nà ẹ̀bùrú láti sọ ara wọn di olówó pẹ̀lú owó ìjọba fún ìdí èyí ilé ẹjọ́ máa ju Bọ́lá Ìgè àti Bísí Àkàndé sí ẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún ìyẹn fún ẹ̀sùn kọ̀ọ̀kan èyí túmọ̀ sí pé méjèèjì ẹ̀wọ̀n tí wọn yóò ṣe yóò jẹ́ ẹ̀wọ̀n ọdún méjìlélógójì fún ẹnì kọ̀ọ̀kan wọn ìyẹn forty two years imprisonment ariwo ńlá ló máa sọ lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́bí àwọn olóṣèlú méjèèjì yìí tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ náà ń sun ẹkún pé wọn yóò lọ ṣàdúrà ẹ̀wọ̀n náà ṣùgbọ́n ṣá o àwọn tó dájọ́ ní kí wọ́n ṣe ẹ̀wọ̀n náà lẹ́ẹ̀kan náà ìyẹn pé ọdún mọ́kànlélógún twenty one years ni wọn yóò lò báyìí ni wọ́n gbé odidi gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àtijọ́ ti ìpínlẹ̀ ọ̀ṣun àsìkò yìí àti ọ̀yọ́ tó ń jọ wàánu ara wọn ìyẹn bọ́lá àgè àti bísí àkàdé igbákejì ẹ̀ wọ́n gbé wọn bí ọ̀daràn wọ́n jù wọ́n sínú mọ́tò ṣọ́ọ̀ṣì lọ́ọ́ fi wọ́n sínú ẹ̀wọ̀n bí àkàdé àti bọ́lá àgè ọ̀gá ẹ̀ wọ́n máa ṣe di ẹlẹ́wọ̀n rè tí wọ́n sì ń faṣọ péńpé ro oko ọba ṣùgbọ́n lẹ́yìn tí ọ̀gágun Ibrahim Babangida tó fipá gbàjọba lọ Buhari nínú oṣù kẹjọ ọdún 1985 ìlú màṣíwò ìrántí kan Bọ́lá Ìgè àti Bísí Àkàndé tó sì pinnu láti yọ wọ́n àti ọ̀pọ̀ àwọn tí Buhari jù sẹ́wọ̀n ó pinnu láti yọ wọ́n kúrò lọ́gbà ẹ̀wọ̀n lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 1986 iyun the 16th of August 1986 ìní Bọ́lá Ìgè àti Bísí Àkàndé jáde kúrò nínú ẹ̀wọ̀n o tí wọ́n sì gba ilé wọn lọ bó tilẹ̀ jẹ́ pé nǹkan dùn nínú fún àwọn méjèèjì ṣùgbọ́n tó bá wọn nínú jẹ́ pé wọ́n ti di ẹlẹ́wọ̀n nínú ìtàn tíjọba Buhari sì ti bà wọ́n lórúkọ jẹ́ ìṣẹ̀lẹ̀ ìdá ọ̀tá sílẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn Awólọ́wọ̀ àti Buhari kódà tí wọ́n kórìíra Buhari gidigidi ṣùgbọ́n bó ṣe dọ̀dọ̀ two thousand and thirteen ìní Bísí láti du ipò ààrẹ ọdún 2015 lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ètò padà sọ Buhari di ààrẹ orílẹ̀-èdè ìdásìkò náà ọ̀sẹ̀ tó lọ ìyún ní ọdún 2021 ènìyàn olóyè Bísí Àkàndé inú máa gbé ìwé ìtàgbésí ayé ẹ̀ tó pe àkọlé ní my participation jáde bẹ́ẹ̀ ló jẹ́ pé Buhari tó ju òun àti ọ̀gá ẹ̀ sẹ́wọ̀n ìyún Bọ́lá Ìgè ènìyàn Bísí Àkàndé fi ṣe àlejò pàtàkì ọjọ́ náà ohun tó wá jẹ́ kàyéfì tó sì yẹ kí Buhari padà ṣàlàyé ni bí Buhari ṣe ń gbóríyìn fún Bísí Àkàndé pé ẹni tí kì í ṣoníjẹgújẹrá kódà tó ní látìgbà tí Àkàndé ti wà nípò àtìlẹ́yìn pò kò fún èèyàn lábẹ́tẹ̀lẹ̀ tàbí gba àbẹ̀tẹ̀lẹ̀ rí lọ́wọ́ èèyàn ni bóyá Buhari ti wá gbàgbé o pé ìjọba rẹ̀ ló ju Bísí Àkàndé àti Bọ́lá Ìgè ọ̀gá ẹ̀sẹ̀ wọn fún ẹ̀sùn jẹgúdújẹrá ṣùgbọ́n ó yẹ kí bàbá náà ọ̀pọ̀ èèyàn ló gbàgbé pé ó yẹ kó ṣàlàyé ọ̀rọ̀ tó sọ yìí ìyẹn bóyá ó ti gbàgbé pé òun ló ń ju Bísí Àkàndé sẹ́wọ̀n lórí ẹ̀sùn jẹgúdújẹrá tàbí bóyá ó purọ́ mọ́ ọkùnrin náà ni. lọ́sẹ̀ tó ń bọ̀ ńlá tó pàdé lọ́jọ́ àbámẹ́ta yìí ọjọ́ sátidé àátùmọ̀ ìṣẹ̀lẹ̀ gbàǹkọ̀gbìn míì tó ti mọ orílẹ̀-èdè títì wá sẹ́yìn fún yín títí dìgbà náà ara kò ní ní wá o ó dàbọ̀.